Ah, eléyìí tí mo fẹ́ ṣe yìí lórí awuyewuye tí a ń gbọ́ lọ́tún lọ́sì táwọn kan fẹ́ máa ṣì gbọ́ tá sì fẹ́ tí wọ́n fẹ́ gbé nǹkan síbi tí ẹ ṣe ayé ẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ sì sọ wípé wọ́n dàrún ṣe in fi ghairi mawdi'ihi dólìmọ̀ kéèyàn gbé nǹkan síbi tí e ṣàyè rẹ̀ àbòsí ńlá ni o wàdà ọ̀ṣẹ́ in fèrè ìrìmọ̀ òdé ẹ̀hí dólìmọ̀ kéèyàn gbé tí òun tí òun ṣe páyé rẹ̀ la sí wàláì làdín àbòsí ńlá ni o bàbá mudirul markaz hafidhu allahu wa ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà àti ìṣọ́ àti ààbò àti àránṣe ọlọ́run túbọ̀ mọ́ bá wa ṣàlékún ẹ̀ fún wọn tẹ́ bá rí tí mùdírù bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí tó ń takò wọn eléyìí sọ tiẹ̀ eléyìí takò wọn torí pé wọ́n jẹ́yàn ńlá ni o wàláhì làdín torí pé wọ́n jẹ́yàn ńlá ṣe é mọ̀ yí pé igi tó bá ní èso làwọn èèyàn máa ń lẹ̀ lóko igi tó bá ní èso làwọn èèyàn máa ń lẹ̀ náà máa ń ju òkò bá èyí tí ò bá ti léso wọn ní yà díẹ̀ torí pé mùdírù ṣe fi lórúkọ ìmọ̀ sàlbíyẹn ìmọ̀ ìjàbíyẹ èyí tí wọ́n bá fẹ́ mú ń bẹ̀ ni kò mú tó bá yá sí pé ọ̀nà sàlbíyà bí irú ẹ̀sà òkè torí pé kò sápọn lé mọ́. kò sí àpọ́nlé mọ́ so yìí tó bá fi lè mú ẹ sọ pé ẹ àfa bàbá tiwa ní ń dà lúrú bàbá tiwa ń sọsọkúsọ kò sápọ́nlé mọ́ tó o bá sì ti rí mi mọ́ kì mí mọ́ mi ò sọ látijọ́ yìí mo ti mo ti pàkíyèsí pé ah nǹkan báyìí nǹkan báyìí yìí má da nǹkan báyìí rú wọ́n yìí ṣe nǹkan báyìí mọ́ da àárín àwọn bàbá yìí mọ́ da orí wọn mọ́ fi gbára wọn mọ́ tún dá wàhálà lẹ̀ láàárín àwọn bàbá yìí àwọn bàbá yìí dìde láti jẹ́ kí ìṣọ̀kan ṣẹlẹ̀ láàárín wọn ni kìí ṣe pé láti bà nǹkan jẹ́ lákòókò náà mudiru markaz kò kọ́kọ́ ń ṣẹni tí mo ń du pé mo fẹ́ jẹ ọ̀gá mo fẹ́ dupò mo fẹ́ pàṣẹ láà láàlàlàlà láà ah nẹ́tíwọ̀kì yìí dákun torí ọlọ́run dákun dákun àmọ́ mudirul markaz àmọ́ dáadáa àmọ́ afáwà dáadáa wàláhì làdìm irú yìí tí pòfẹ́sọ̀ tí wọ́n sọ̀sọ̀ kú sọ yẹn irú tí wọ́n sọ yẹn ẹ̀rí pé mo dákẹ́ àwọn èèyàn ni wọ́n jáde bọ̀ kó má dàbẹ́ nígbà ah, bí markaz ló ti kọ́kọ́ jáde wọ́n lè pa àwọn àtàn jáde yẹn wọ́n yìí ṣàfà markaz torí pé mo jẹ́ àfa markazi ni ò fẹ́ jẹ́ kí n jáde pé kí wọ́n àgbà ah, tánilé ṣinṣin ò bá gbé òun ni but kí ló dé mùdírù markazi wọn nínú ìròyìn tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọn mọ̀ ni pé wọ́n èyí ṣe lójú kòkòrò wọ́n èyí ṣe tọ̀máà wọn èyí ń ṣẹni tí máa ń sọ pé àádáadá ayé àbáfẹ́ kó tó bá fẹ́ kó ni ó lójú àáfàá tí ó tó nílẹ̀ Yorùbá yìí kò sí ó lójú àáfàá tí ó tó àmọ́ tí wọ́n ń wọ́ wá bá wọn láwọn nǹkan ńláńlá tí wọ́n ń ṣe rọ́fúdù rẹ̀ pé àwọn ará ìkan ṣojú mi báyìí ẹni yẹn gbé five million naira wa ó gbé wá sí mọ́ríkàsì àáfàá àti gbàmùdúró sí nílé àwọn àfáà ti gba owó yẹn mùdúrò sílé àwọn ń jíṣẹ́ fún mùdúrò pé owó kíni ẹni àwọn sọ pé nìyẹn sọ pé òun fẹ́ fi ṣe sàárà fún Sheikh Adam mùdúrò ni sàárà fún Sheikh Adam bí báwo pé kọ́lọ́hún ọlọ́run báwọn kẹ́ Sheikh Adam náà sàárà fún Sheikh Adam kò yí àwọn àwọn fẹ́ rẹ́ nìyẹn ẹni ọ̀nà jíjìn ìmọ̀nà ló ti wá ẹni yẹn mà rí wọ́n máa wọ́n ẹniyẹn wọ́n máa rí pọ́n wó ẹniyẹn dé markazi ẹniyẹn nkíyà bàbá wa Sheikh Dawud Alfanla lẹ́niyẹn gbà wá ẹniyẹn dé ẹniyẹn ó ń sọ ọ̀rọ̀ níwájú mùdúró ó sì ń gbọ̀n lórí pé ó fẹ́ fún markazi ó fẹ́ fún wọn lówó ó sì ń gbọ̀n mùdúró ní ah, owó tí àwọn ò ti mọ àmọ́ pàápàá ẹ̀ lákọ̀ọ́kọ́ irú èyí wá tẹ́lẹ̀ báwo lèèyàn kan ó ṣe kan yóò kàn wá dé tí ó wà lóun fẹ́ gbé five million naira àbówó kan wá sí mọ́ríkàzì tá a mọ irú owó ọ̀hún afáwọn èyí ṣojú kòkòrò ẹni yẹn ń gbọ̀n báyìí kódà wá gan tá à ń bẹ́ńbẹ́ ń jọ náà à ń kànú ẹni yẹn pé ah irú àfáwo ló lè ṣe bẹ́ẹ̀ irú àfáwo ló lè ṣe bẹ́ẹ̀ kán gbé owó wá báyàn kó wá ní òun fẹ́ mọ̀ wá di ẹni tó lówó yẹn ń bo ló ti rówó báwo ló kàn mùdú ní owó ah, kàlẹ́dé kan sọ pé bá fi owó ṣe sàrà fún Sheikh Adamu agbọ́dọ̀ wádìí ẹ̀ àṣọ ah, òṣèlú ẹ̀ fún wọn lánàá wàláì làdìm lẹ́ni yẹn ṣẹ̀ṣẹ̀ wá ẹni yẹn wá jẹ́ nìkan tí èyí ṣe ó ti kò yí ṣe Yorùbá ó ti pẹ́ ní irú àjàṣẹ́ èdè ẹ̀ o ẹ̀mọ̀ kò lágbè kalẹ̀ àwọn tí wọ́n wá mú wá náà ṣẹ̀ wá ń bá a ṣàlàyé pé ah, nǹkan tó ń mí nìyí nǹkan tó fẹ́ sọ nìyí nǹkan mìíràn ní tọ̀ kò yí àwọn ẹlòmíì ò ní ṣèwádìí irú owó bẹ́ẹ̀ tí ó fi gbà mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé èyí tí mo fi ń sọ eléyìí ni pé àáfàá wa ẹ̀ ṣalátẹnujẹ tá a bá sọ yìí pé nǹkan kan náà fẹ́ rí rábítà tá a bá sọ pé nǹkan kan náà ń wá ìgbìyànjú wọn náà ni pé kí ṣe àwọn bàbá yẹn má bàjẹ́ hádàwà I know him very well tí ọmọ markazi tó bá lóun ọmọ mòdìrú ọmọ àlè ọmọ àlè markazi ni ẹlòmíín mọ̀ ó mọ̀ dáadáa kódà nínú àwọn tí wọ́n láwọn ń jẹ́ sàlàfíà tó ti kí wọ́n mọ́ríkàzì tí wọ́n di wọ́n ń takò yìí wọ́n mọ̀ wọ́n mọ̀ pé ó yàtọ̀ sáwọn wọ́n mọ̀ mùdírù bó yàtọ̀ ó yàtọ̀ pátápátá sáwọn wọ́n mọ̀ àṣeyàn báyàn gbìyàn onímọ̀ ni wọ́n mọ̀ pé ọlọ́run da ìyàtọ̀ ni kèé du ọwọ́ kèé wá kóun kọ́lé ìyẹn wá kó máa kọ́lé káàkiri bí ẹyẹ kìí wá kóhun máa ra mọ́tò káàkiri bí ẹyẹ àìmọye irú nǹkan bẹ́ẹ̀ àìmọye owó tán ti fún wọn pé ẹ lọ fi ṣe nǹkan báyìí sí ara ara tí lọ́sọ̀kọ́ márkàzì náà máa kó wa náà so tó bá sọ nǹkan kan pa àfa wa tó yàtọ̀ wàláì fúnra kíní yẹn ni ó bọ́lẹ̀ lára wọn tí ò jọmọ so àwa ní tìtorí pé àwọn èèyàn wọn ní ká máa fún yín lésì ká fi yín lẹ̀ ká wá dákẹ́ kẹ́ ẹ máa wú i lọ bẹ́ẹ̀ àárín fín ni náà ẹ̀sà òkè láti ibo síbo ẹ̀sà òkè ọ̀nà yẹn jì síra wọn náà máa ń tà tó fi wá jáde tó máa wá sọ ọ̀rọ̀ rúrùn láti ọ̀nà jìnnà tí ẹ bá ṣe pé bó ti jẹ́ ni ó wá fẹ́ máa da orí àwọn bàbá rábìtà kí n tiẹ̀ pẹ̀lú rábìtà bàbá tiẹ̀ wà nù rábìtà ni kí ni contribution bàbá tiẹ̀ nínú rábìtà. No bàbá rẹ contribution rẹ nínú rábìtà jẹ́ ká mọ̀ tó wá fẹ́ máa dórí àwọn bàbá oníbàbá tó fẹ́ máa dórí ẹ̀ síra wọn ẹ̀wọ̀n kọrúkọ wọn sínú kíní tí wọ́n ṣe kíní yẹn nìyí o ó ní ẹ̀wọ̀n kọrúkọ àwọn bàbá tí wọ́n jọ dálẹ̀ pẹ̀lú Sheikh Adam wọn kọrúkọ wọn sínú inú kíní tí wọ́n ṣe tí wọ́n fi ń sọ ìtàn rábìtà ẹ máa wo àbòsí àbòsí ńlá kíní ẹ̀ lélẹ́yìí o orúkọ àwọn bàbá yìí wà ń bẹ̀ o wọ̀lá yorùbá bàbá yìí wà bẹ́ẹ̀ mistake tó wáyé ojú pé níbi arabiya ibi tí wọ́n ti kọ́ ẹni tó ṣe translation ni òòrán ti fi orúkọ wọn sí kò sẹ́ni kankan tó yọ kò sẹ́ni kankan tó yọ ṣèbó orúkọ ní ibi arabiya mo máa mo máa snap ẹ̀ orúkọ yẹn ni orúkọ àwọn bàbá yẹn ni orúkọ àwọn bàbá yẹn ni òun náà lì sí mo máa snap ẹ̀ máa post ẹ̀ gbogbo wa máa rí i wọ́n forúkọ wọn sí náà kí ni wàhálà tí ẹgbẹ́ wọn forúkọ sáwọn bàbá yẹn sáwọn ni wọ́n rán iṣẹ́ ni orúkọ wọn ni eh, wọ́n ti kọ́ síbẹ̀ kánẹ̀ ti fikratu ìṣẹ́ yàrá ìlmùnádọ́mà àṣàmìlà تشرف على الأنشطة الإسلامية في المنطقة الغربية قد تحققت في عام 1962 على يد المرحوم الشيخ آدم عبد الله الإلوري وفي عام 1964 شاءت قدرة الله أن جعل تعويل رؤياه حقا حقا بعد أن استشار صاحب الفكرة كبار الأئمة والعلماء أمثال الشيخ ahmed arufai bello alfaoke ààrẹ wa sheikh burhanuddin sinusi alaka ẹlẹ́ṣinmẹ́ta wa sheikh mahali abdullahi baasunu. hádà hùwà hádà hùwà orúkọ wọn nìyí náà nínú kí ní fẹ́ ṣe ṣáyẹ̀ṣẹ̀ print eléyìí ni ẹ̀yin náà ní lọ́wọ́ náà ẹ ka bíbá fáwọn èèyàn náà kàn rí náà wọ́n dárúkọ àwọn bàbá yìí síbẹ̀ náà kí làbòsí tẹ́ ń ṣe bí wọ́n dárúkọ wọn síbẹ̀ ó dẹ̀ ń pariwo ń pariwo ń pariwo bàbá rẹ ni wọ́n ni òun náà bàbá àwọn bàbá yín níbo ló ti tán mọ́ wọn níbo ló ti tán mọ́ wọn jọ wá sọ fún mi alákọ̀ tó wà mọ̀tínà alákọ̀ tó gúnrégé ń bẹ láàrin àwọn bàbá yìí tó o bá mọ̀ káwọn tí wọ́n bí ẹ káwọn tí wọ́n ní ẹ ká tètè gbẹ́ ó kàn dùn mí pé máàdù tó fẹ́ máa lọ forí gbá yẹn máàdù tó fẹ́ máa lọ forí gbà yẹn ó dùn mí fún ẹ pé o kàn fẹ́ máa kó ẹ̀rẹ̀ àtàbùkù bá wọn bẹ̀ torí pé máàdù kọ́ ló rẹ iṣẹ́ tó iṣẹ́ tó ń jẹ yìí máàdù rẹ iṣẹ́ ọ̀rọ̀ tí mo dérò dẹ́ ń sọ nípa ṣé ádámù ni wọ́n bá wọn fi máàdù lọ́lẹ̀ wọ́n mọ̀ kan tán ń sọ kì í ṣe pé wọ́n ń sọ pé àwọn làwọn ni máàdù wọn kílè máàdù mọ́ríkàsì ọlọ́run ti ṣàánú mọ́ríkàsì kọjá kan ni máàdù làwọn fẹ́ kílè mu náà ilé kéwú tó lọ́jọ́ lórí ju máa lọ tó ń bẹnu fòróhùn markazi ah, ṣe ẹni tọ́lọ́wọ̀n bá ṣàánú ní ọmọ kílímù nǹkan mí ambele máa àti markazi ò níjà náà mùdírù òde wọn sọ́nsọ ọ̀rọ̀ ni wọ́n ń bábọ̀ ẹ máa lọ gé fídíò lọ́nà tí ò ọ̀nà ni wọ́n ọ̀rọ̀ kan ni wọ́n ń bábọ̀ wípé àbáṣepọ̀ dáadáa ń mọ̀lánà sheikh adam abdullahi lilori àti mọ̀lánà sheikh ah, murtado abdulsalam àbáṣepọ̀ dáadáa ń bẹ láàrin wọn tó fi já sí pé ìgbà tí bàbá yìí fẹ́ dá ilé kéwu wọn lẹ̀ sheikh adam ni wọ́n pè pé kán wá bá wọn tẹ́ḿpìlẹ̀tì irú ti markaz kán wá bá wọn dálẹ̀ sí ìbàdàn sheikh adam sì rán mọ̀lánà sheikh raji suleiman ṣé gbogbo ara la rí interview tí mo lọ ṣe fún sheikh raji suleiman nígbà yẹn mú bọ̀ nbẹ̀ ṣùgbọ́n ara àwọn bàbá tó ń pariwo tó ń sọ pé ẹ kíní kan ẹ igbá wo kókó bàbá ìṣàsùn ẹ ọmọ kíní kan ni wọ́n ẹ àwọn bàbá wa là ń jà fún àwọn sáwọn ọmọ ẹ ni wọ́n àwọn ọmọ bàbá yẹn ni wọ́n rẹ̀ ń ṣe ni tó ti torí ẹ̀ máa sọ̀rọ̀ àbùkù sí Markaz tó ti torí máa sọ̀rọ̀ àbùkù sí Sheikh ẹ àṣírí kan bẹ ṣe bó òun jẹ bí tí ò dáa ọ̀rọ̀ tí ò ní ọ̀rọ̀ tí ò ní receipt kán máa pàtàn bàbá oní bàbá bí ò ṣe dá sẹ́lẹ̀ pàtàn bàbá tiwọn bẹ́ẹ̀ kí ni wọ́n dùn sí wọn ò lè pàtàn bàbá tí kò sẹ́ni tí wọ́n pàtàn bàbá bẹ́ẹ̀ lọ́nà tí ò dá tí inú rẹ̀ ó dùn náà ẹ̀ ń lẹ̀kùn ṣìnà mọ́ṣẹ́ kádàmù nìyẹn náà kí ló le tó bẹ́ẹ̀. kó ṣìnà mọ́ ṣe adam òun nìyẹn pòfẹ́sọ̀ yẹn ló sì mọ̀ pé òun náà tún yẹyẹ bàbá tó bí òun ni hẹ́dà wà ẹni tí ò bá ti fápẹ́lẹ́ mọ́ àbùkù lókù tí ó gbà àbùkù tá a bá ti ń ba yín rọra ń ba yín sọ̀rọ̀ níwọ̀n ní ọ̀rọ̀ ọmọlúàbí tẹ́ ẹ bá ti lẹ́ẹ̀mí gbọ́ àbùkù lókù wa ma ba'da al-haqq illa ad ومن لم يكرم نفسه لا yukarrami ẹni tí ò bá ti pọ́n rẹ̀ lé àní pọ́nlé markaz ò ń ṣe gbẹ́ ẹni kankan ṣé haram ò ń ṣe gbẹ́ ẹni bọ́dì ẹ má sọ wọn digi ìtayín kí ló dé ṣé aburú tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aburú bẹ́ẹ̀ bí wọ́n gbé fíkra wa ẹ wá ń ṣe tàbí ẹ̀ lárúbáwá kan ló pè wọ́n pé kan lọ dá kí lórúkọ lárúbáwá yẹn ṣẹ́dáàmù ti lajú sí pẹ́ náà nǹkan tó dá mọ́ríkàsì ilẹ̀ náà ti lajú náà wọ́n sì pé àwọn bàbá yẹn sì ní àwọn bàbá yẹn wọn ní muskila débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bàbá yẹn ni wọ́n wá mọ́ríkàsì bàbá wa ẹlẹ́ṣin mẹ́ta bàbá wa ẹlẹ́ṣin mẹ́ta àwọn ọmọ wọn wá sí mọ́ríkàsì náà mọ́ríkàsì náà ti jáde ṣé inú wọn ò máa dùn tó bá sọ pé ẹ ẹ òun gbèjà wọn ṣé wọ́n lọ mọ́ wọn ni ìwọ lọmọ ìwọ ló jẹ́ ọmọ wọn náà àwọn bàbá mẹ́ta ìwọ nu wọn ló jẹ́ ọmọ wọn ó sì máa jáde eh, kinní kan eh, àti wọ́n ti ṣàtúnṣe ṣe tá a bá jáde tá a ṣe fídíò kan wọ́n ṣàtúnṣe kinní àtúnṣe kinní ṣe wọ́n ti kọ́ sínú kinní tẹ́lẹ̀ wọ́n kọ́ ló tún wọn ṣe àwọn tí wọ́n gbẹ́tò fún wọn orí wọn pé wọn yọwọ́ àwọn bàbá yẹn kò ń bẹ̀ ìwọ ló fẹ́ máa pe um, um, àdàhánù àwọn èèyàn lọ síbi nǹkan tí ò rí bẹ́ẹ̀ iftiraat ló fẹ́ mọ̀ ṣe wọ́n mọ wọ́n mọ tó tọ́ sí wọn náà à ah, kí ni túmọ̀ yẹn tó o bá lè yìnyàn dákẹ́ náà wọ́n ṣe conference ojú conference ojú mẹ́ta tó tó tí ò ń ṣe wàhálà kékeré ni wọ́n ṣe tí wọ́n ti ń palẹ̀ mọ́ bọ̀ wọ́n wá ṣe o wá rí ẹ̀yìn kan tó lè yìn wọ́n ju pé àbùkù ló ń wá fún wọn lọ kí ni gbogbo yẹn ní conference tó yá sí pé wọ́n pè ní ìmọ̀ èyí láti fi ṣe ìjọ ìṣọ̀kan láàrin ara wọn ni. bàbá wa àfa òkè ààrẹ ọmọ wọn wá sí mọ́ríkàsì mọ́ríkàsì ló ti jáde àwọn bàbá tó ló ń jà fún yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mọ́ríkàsì yìí náà ti jáde. bàbá wa bá sùnú mọ́ríkàsì lọ́pọ̀lọpọ̀ ọmọ wọn ti jáde sáwọn ọmọ wọn náà rẹ̀ ń ṣẹ́ ni ṣé ni wọ́n mọ̀ dùn kẹ́ máa sọ̀rọ̀ ṣé ká dààmú lọ́nà tí ò dáa ó wá ní ẹ eh, fídíò tí wọ́n ṣe ló jẹ́ kí wọ́n lọ ṣàtúnṣe kíní newspaper tán gbé jáde ẹ eh, newspaper tí wọ́n gbé jáde ìwọ́kẹ̀